tó dáwà sí tó dẹ̀dá gbogbo wá di dédé àsìkò tí a wà yìí òun náà ni ọlọ́run bá tí a dúpẹ́ fún àjẹ́rìí pé ọlọ́run bá yìí nìkan lọ́ba tó tọ́ láti máa fún níjọsìn àjẹ́rìí pé kò tọ́ láti pa nǹkankan mí papọ̀ mọ́ ọlọ́run bá yìí mọ́ àṣìjẹ́rìí pé anábì sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run bá lè jíkẹ́ ọlọ́run bá lè àwọn tọrọ àlékù kí ọlọ́run àánú ọlọ́run bá àti ìrìnàjẹjẹ tọ́lọ́run bá kọ́ máa bá nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé ànẹ́bí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹ̀kọ́ Aki gbogbo àwọn ọmọ ya níbi tí ó ń kálukú wa tí yà wà tọ́lọ́wọ́ bá ti ní kí aláǹfààní àti máa gbọ́ra wa nílé dí àsìkò tí a wà yìí pẹ̀lú kíkí islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Sinu ni òru ẹlẹ́kẹtàlá nínú oṣù Ramadan sínú ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ọgbà àti mẹ́sàn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa sallam láti ìlú Makka lọ sí ìlú Madina lẹ́yìn àwọn ìsinmi ránpẹ́ eléyìí tí a ní wà ní ìsinmi ránpẹ́ eléyìí tí a ní látara ìrìn àjò ilé tí a ṣe láti ọjọ́ sabt tí a sì darí ní àná eléyìí báyìí ìrìn àjò tá ṣe yìí o ní ó ṣe ìdíwọ́ fún àwọn ìjòkó alálẹ́wà tí a mọ́ ń ṣe yìí so ilé tí jẹ́ sí wípé òun náà lọ́fà tí a fi ní àwọn ìdádúró tẹ́lébà yọ ma jẹ́ ìtẹ̀síwájú ìjọkóta lẹ́yìn yọ ma jẹ́ ìtẹ̀síwájú rí alámàrí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀bọ̀ ọ̀rọ̀ nípa alhiziyya mafhumuha wa khataruha ọ̀rọ̀ nípa ẹgbẹ́ nínú Islam kí làgbọ́yé ẹgbẹ́ yìí àti pé kí ni àwọn ewu àti àwọn aburú eléyìí tó wà níbi ìmọ̀ṣe ẹgbẹ́ nínú Islam kí ni àwọn àkóbá ńláńlá eléyìí tí ẹgbẹ́ ṣíṣe ìpínrawa káyẹlẹyẹlẹ ní ìjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ kí ni àwọn àkóbá eléyìí tí nǹkan yìí tó ṣíṣe fún Islam àti lè mú ṣe fún àwọn mùsùlùmí eléyìí nìkan tí a ń gbìyànjú àti gbéyẹ̀wò láti ìpìlẹ̀ Islam báwo ni àwọn èèyàn ṣe wà tẹ́lẹ̀ fi sọ́dún islam ní ìpìlẹ̀ islam báwo làwọn èèyàn ṣe wà bákan náà rí ìgbàwo ni ọ̀rọ̀ pínpín yẹlẹyẹlẹ ìgbàwo ló ṣẹ ní islam ṣẹlẹ̀ lẹ́yìn kátà tí ń gbé yẹ̀wò bọ̀ náà ayé kó yọrí pé ní àsìkò tí fitna ti bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ nínú Islam tó ti di wípé àwọn almunafiqun àwọn almunafiqun àwọn tí wọ́n ń ṣe bí mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n kì í ṣe mùsùlùmí àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n ṣe bí mùsùlùmí àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ tó bẹ̀rẹ̀ máa pín àwa mùsùlùmí yẹlẹyẹlẹ wọ́n bẹ̀rẹ̀ sí máa fún àwọn mùsùlùmí ká ó di wípé àní wà ní ìjọ kan má nítorí wípé wọ́n mọ̀ wípé sísọ̀kan àwọn mùsùlùmí jíjọ kan àwọn mùsùlùmí agbára ńláńlá ni àdẹ̀ní ṣe kojú àdẹ̀ní ṣe tí ṣubú nígbàtí a bá jọ kan yìí wọ́n rí wípé ìtó lè kó ọ̀lẹ́bá wa òun náà ni kí àwọn da ìdè wa rú káwọn da àgbọ́yé wa rú ó di pé afọ́nká yẹlẹyẹlẹ kí àwa mùsùlùmí ká má ṣe ọ̀kan má kí ròrí wa kọ́mọ́ jẹ́ ọ̀kan má kí ìpépé wa kọ́mọ́ jẹ́ ọ̀kan má kí ìlànà wa kọ́mọ́ jẹ́ ọ̀kan má so tí àwọn bá ti lè táwọn bá ti internal enmity láàrin àwa mùsùlùmí táwọn bá ti lè create àgbékalẹ̀ ọ̀tá inú ilé ọ̀tá inú láàrin àwa mùsùlùmí tó yẹ pé apá kan wa ó ń bá apá kejì wa ṣọ̀tá eléyìí ó fún àwọn táwọn jẹ́ external body àwọn tí wọ́n jẹ́ aráàta yóò fún wọn ní ìkápá láti lè láti lè gbógun tì wá àti láti lè bá agbára tí ń bẹ fún Islam láti lè bá jẹ́ so lè báyìí ni àwọn al-munafiqun ni wọ́n gbìyànjú wọ́n kọ́sí wọ́n fa àìbára ẹni ṣe ìpín yẹlẹyẹlẹ ìṣe ti ẹni lọ́tọ̀ọ̀tọ̀ ìkọ̀yìn sí rẹ ní láàrin àwọn mùsùlùmí ẹni tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí òun náà ni Abu Lu'lu'a al-Majusi ilé wa sẹ́yìn wípé òun ló pa Umar ibn radiyallahu anhu nígbàtí Umar nígbà tó ń kírun lọ́wọ́ Abu Lu'lu'a al-Majusi ó pa Umar lẹ́yìn tí wọ́n ti pa Umar yìí láti gbà ẹni wàhálà ti bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ní àárín àwọn mùsùlùmí díẹ̀díẹ̀díẹ̀ ṣùgbọ́n látara dáadáa eléyìí tó ti ń bọ̀ ti pẹ́ látara ìṣọ̀kan eléyìí tó ti ń bọ̀ ti pẹ́ ọlọ́run tó ṣàánú àwọn mùsùlùmí nígbà yẹn ẹni tó ṣọ̀kan lórí yíyan Uthman bin Affan ní amir tí gbogbo wọn pátá tí wọ́n dẹ̀ ṣe béyà fún Uthman bin Affan tí gbogbo pátá tó ń gbé àdéhùn tí wọ́n gba ọwọ́ ọwọ́ àdéhùn lọ́dọ̀ Uthman wípé àwọn máa tẹ̀lé àwọn òsì ní yapa àṣẹ rẹ̀ tó ti bẹ̀rẹ̀ ìjọba òun náà ni ọkùnrin kan ló tún ti dìde padà wọ́n pè ní abdullahi bin saba al-yahudi ẹni tó ṣe bí mùsùlùmí ẹni tó ṣe bí ẹni pé òun darapọ̀ mọ́ islam tó ṣe bí ẹni pé mùsùlùmí lòun yahudi ni abdullahi bin saba al-yahudi òun ni tó jẹ́ ọ̀tá ọlọ́run báyìí òun ló bẹ̀rẹ̀ iṣẹ́ lórí khilafa islamiyya báwo ló fẹ́ tarí ìjọba islam báwo ló fẹ́ tarí ẹ̀dànù báwo ló fẹ́ ti ṣubú ó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí lẹ́ni tí ó ṣe bí ẹni wípé mùsùlùmí lòun tó ṣe bí ẹni pé mùsùlùmí lòun tó gbé aṣọ islam wọ̀ ọ̀nà tó wá gbà níjọ́ náà lọ́hùn òun náà ni at bilqawli bi fardi imamati ali radiyallahu anhu kí a máa gbé káàkiri ká máa mú gbajúmọ̀ ká máa fún káàkiri láàrin àwọn èèyàn alqawlu bi fardi imamati ali ọ̀rọ̀ nípa ìjọ́ranyan bí ali ó ṣe jẹ́ imam eléyìí ni nǹkan tí abdullahi ibn saba al-yahudi tí ó gbé dání nígbà yẹn tó fi ń tan àwọn èèyàn wípé báwo ni Ali báwo ni ó ti jẹ́ imam báwo ni ó ti jẹ́ aṣáájú fún gbogbo mùsùlùmí òun ló yẹ kó jẹ́ olórí wa eléyìí tó gbìyànjú àti ṣe ń gbà yẹn nǹkan tí Abdullah bin Saba yahudi tó ń ṣe yìí ó ní pé ó fẹ́ gbìyànjú àti gbé kalẹ̀ sáàrin àwọn mùsùlùmí khalifa méjì tí ẹnu òfin ní ṣọ̀kan àwọn kan ó ma wà pẹ̀lú Uthman àwọn kan ó ma wà pẹ̀lú Ali eléyìí báyìí pẹ̀lú gbogbo gbìyànjú tó ń ṣe yìí Aliyu ibn Abi Talib nímọ̀ nípa nǹkan tí Abdullahi ibn Saba al-Yahudi tó ń ṣe yìí ó ká gbìyànjú ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú da'wa sirriya eléyìí tá padà sàlàyé insha Allah ta'ala ní ẹ̀kúnrẹ́rẹ́ ta bá dórí ọ̀rọ̀ àwọn al-Ikhwanul Muslimun pé àwọn ìjọba ṣubú àti láti fi gbé ìjọba tí wọ́n dìde ilé tó yẹ pé wọ́n jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn ẹni ìsáájú wọn ni òun náà ni ad-da'watu sirriya ká máa ṣe secret da'wa ká máa ṣe ìpèpè ìkọ̀kọ̀ ká máa pe àwọn èèyàn ní pèpè ìkọ̀kọ̀ kò rí báyìí sí yìí so ká máa sàwọn èèyàn jọ lábẹ́lẹ̀ ká máa níbi tá ti máa pàdé tẹ́nìkankan ò ní mọ̀ sí ká dẹ̀ ní àwọn hadaf àwọn èròǹgbà tí a ń ṣiṣẹ́ lé lórí tẹ́nì kàkà ò ní mà sí so ilé ìbáyìí ni Abdullah ibn Saba yahudi bó ṣe bẹ̀rẹ̀ ní ẹ ó bẹ̀rẹ̀ dáwà síríyà ó bẹ̀rẹ̀ sí ma mú àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan ní kọ̀kọ̀ ní jẹ́ like mind wọ́n jọ ní ọkàn tó jọra wọn ó bẹ̀rẹ̀ sí ma sà ọ̀ràn yẹn ní kọjẹ́ pé Ali náà gbọ́dọ̀ jẹ́ imam fún àwa mùsùlùmí àwọn làwọn jẹ́ èèyàn Ali táwọn fẹ́ ṣiṣẹ́ fún khilafa Ali ibn Abi Talib lábẹ́ khilafa Uthman ibn Affan radiyallahu anhu so ó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ àwọn iṣẹ́ yìí rèé ó dẹ̀ ṣiṣẹ́ lórí albara'a min a'da'ihi báwo la ṣe sọ wípé gbogbo àwọn tí wọ́n bá gbà kí agbé ìjọba alì dìde alì ni wọ́n táàdẹ̀ ní bá wọn ṣe a máa wá bára wa ṣe lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti gbà wípé a fẹ́ gbé khilafa alì dìde a fẹ́ ṣiṣẹ́ lórí ìjọ́rayan ìmáàmà alì a máa jọ bára wa ṣe lórí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó radiyallahu anhu irú ẹni bẹ́ẹ̀ a máa bá sọ̀tá ẹ pé hizbiya nìyẹn hizbiya lórí wípé a máa kóra wa jọ lórí wípé gbogbo àwọn tàbá ti lérò rí wípé báwo la yẹ fẹ́ gbé ìmáàmà alì wa ṣe lórí eléyìí báyìí a máa ṣe bàwọ́ àfọwọ́n a ní bá wọn ṣe àwọn tá máa bá ọkùnrin ọ̀tá ọlọ́run bá tá ń wí Abdullahi ibn Saba al-Yahudi yìí ó bẹ̀rẹ̀ sí ma kó fitna ó bẹ̀rẹ̀ sí ma kó iná wàhálà pẹ̀lú ìròrí ẹ̀ tó ń gbé káàkiri láàrin àwọn èèyàn ní jẹ́jẹ́ yìí káàkiri káàkiri yìí a wípé òun fẹ́ kọjá pé Ali radiyallahu anhu òun ni ó jẹ olórí òun ni ó sì borí sòtọ́ yẹ pé khilafa yóò wá pín

báwo la ṣe fẹ́ báwo la ṣe fẹ́ pín sí méjì tí a wà ní táwà ní ìpín méjì lórí khalifa méjì àwọn kan wọ́n ma wà lábẹ́ khilafa Usman bin Abi Talib àwọn kan ma wà lábẹ́ khilafa Ali bin Abi Talib débi wípé a ní ṣọ̀kan mọ́ aljamaa ìjọ kan tuntun tá a ti ń bábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní sí má ìyapa ó ṣẹlẹ̀ yóò di pé a pín nítorí pé ìjọ kan ṣoṣo wa wọ́n ti rí wípé problem ló jẹ́ fáwọn àwọn wọ̀nyí rèé àwọn Yahudi ni àwọn ará àwọn Persians ni àwọn tó jẹ́ sí wípé a Islam ó gba agbára lọ́wọ́ wọn Islam dẹ̀ gba ìlú wọn so àwọn náà wá ń wo báwo làwọn yìí fẹ́ gba agbára ìpara lọ́wọ́ Islam àwọn Persians wọ́n wo báwo làwọn yìí fẹ́ gba agbára ìpara lọ́wọ́ Islam wọ́n wo báwo làwọn ṣe fẹ́ gbé islam ṣubú nítorí pé wọ́n rí pé islam strong púpọ̀ lásìkò yìí islam strong wọ́n wá wọ́n pé kò sọ́nà táwọn lè fi dájúkọ mùsùlùmí táwọn fi wó ìjọba islam tó wó ìjọba tàwọn náà yìí àyàfi káwọn create internal problem láàrin wọn kí káwọn dá wàhálà lẹ̀ internally káwọn dá wàhálà lẹ̀ sáwọn mùsùlùmí lẹ̀ láàrin nínú àárín ara wọn náà wọ́n rí wípé àwọn ò lè bá mùsùlùmí jà ní ìbájà àti ta káwọn borí láíláí wọ́n ti gbìyànjú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé islam kápá wọn òun náà islam fi gba ìjọba lọ́wọ́ wọn látara agbára tí ń bẹ fún islam náà ni so ló fi jẹ́ pé títí dò ní ṣe mọ̀ ní pé àwọn ṣíà náà ṣe pé àwọn persians ni wọ́n iran àwọn iran persians ni wọ́n so ara àwọn àrọmọdọ́mọ àwọn Yahudi ìgbà yẹn òun náà ni naam so ló fi jẹ́ sí pé iṣẹ́ táwọn náà gbé dání títí di sin láwọn ṣe àná ni pé báwo làwọn ṣe fẹ́ wó Islam báwo làwọn ṣe fẹ́ wó Islam ẹ rí wípé gbogbo ìgbìyànjú wọn káàkiri náà nìyẹn so bí wàhálà ìṣẹ́ṣẹ́ rẹ̀ rí wàhálà yìí bẹ̀rẹ̀ sí máa lọ ọkùnrin abdullahi ibn saba al-yahudi ó bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́ lábẹ́lẹ̀ ẹ́ ó bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa fẹ́ ọ̀rọ̀ yìí sáwọn èèyàn létí ó bẹ̀rẹ̀ sí máa sáwọn èèyàn jọ díẹ̀díẹ̀ lórí ìròrí yìí ọkùnrin yóò yẹ kó gbò lẹ́nu tó ń gbìyànjú láti ṣèbàjẹ́ lórílẹ̀ títí tó fi di wípé wọ́n rí ààyè láti pa Usman bin Affan Eh, gbogbo alama bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Usman bin Affan tó jẹ́ pé tí Usman bá ti jáde báyìí kó ṣe khutba fáwọn yẹn báyìí àfi kan fi oko kan fi lé Usman wọlé nígbà tó ti di pé wọ́n ti ń bẹ̀rẹ̀ sí gain ground díẹ̀díẹ̀ wọ́n ti ń bẹ̀rẹ̀ sí gain ground díẹ̀díẹ̀ so débi wípé wọ́n bá wàhálà yìí débi wípé wọ́n pa Usman bin Affan radiyallahu anhu shahidan sabiran muhtasiban tí Usman bin Affan tí ó kú rẹ̀ jẹ́jẹ́ lẹ́ni tó kú sójú ọ̀nà ọlọ́run ba tí wọ́n lọ pamọ́nu lé tó kú sójú ọ̀nà ọlọ́run ba lẹ́ni tó ṣe sùúrù lórí fitna tí wọ́n fi tán gbé kan Usman bin Affan kọ́lọ̀kọ́lá kan bá kẹ́ Usman bin Affan Usman bin Affan ó sì afárádà púpọ̀ wàláhì ó sì afárádà wọ́n sì fòrò ẹ̀mí bàbá wa dáadáa yìí rẹ̀ ẹ́ wọ́n pa Usman bin Affan ní ọdún àní ọgbọ̀n ọgbọ̀n ọdún àti márùn-ún lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa sallam òun nípa Usman manulé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbà tó ti ṣe mọ́lé tún àjẹ́ kó jáde má wọn àjẹ́ kí Usman jáde ẹ́n Usman bá tọ́bá attempt láti jáde báyìí okò wọ́n fi lè wọlé so kódà débi wípé àwọn ní kírun fáwọn so a ti sàlàyé rí nígbà tí mo ń sàlàyé ọ̀rọ̀ bídá nígbà yẹn mo ti yán ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀rí gbà yẹn náà àìgbà tó parí kùmọ́nù tán ọlọ́ọ̀bà àdékẹ́lá tó sànú débi wípé Aliyu ibn Abi Talib ó padà gba ipò Usman ibn Affan Aliyu ibn Abi Talib gba ipò Usman ibn Affan wọ́n dẹ̀ ṣe bẹ́yà fún Aliyu ibn Abi Talib èyí tó jẹ́ alkhalifatul rashid al-rabi'i khalifa ẹlẹ́kẹrin nínú àwọn khulafa rashidun òun náà ni aliyu bin abu talib jẹ́ kọlọ̀bàkọba kẹ́ ṣùgbọ́n lásìkò aliyu náà rẹ̀ wájáha inqisaman hizbiyan fil ummati ila firqatayn aliyu bin abu talib náà wá rí òun náà wá dájúkọ ìṣòro ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú àlùmọ́ tó yẹ pé ẹyọ kan ni a ń bábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìkò alì alì fèsì pọ́blẹ́mù ọ̀rọ̀ hizbiya wájáha inqisaman hizbiyan fil umma ila firqatayn umma pín sí firqa méjì gbà yẹn lásìkò alì ọ̀nà méjì làwọn èèyàn pín sí naam ọ̀rọ̀ yìí bó ṣe láàrin àwọn mùsùlùmí méjì tí wọ́n ti pín sẹ́rí pé mo ní iṣẹ́ tí Abdullahi bin Saba yahudi tó ń ṣe náà ni pé báwo làwa mùsùlùmí báwo la ṣe pín táà níjọ́ kan mọ́ tí ó di wípé òǹkálukú wà níjọ níjọ tiẹ̀ òǹkálukú wà lẹ́gbẹ́lẹ́gbẹ́ tiẹ̀ òǹkálukú dẹ̀ máa ṣe wàlá yóò dẹ̀ máa ṣe bàárọ̀ lórí àwọn ìjọ tiẹ̀ nǹkan tí Abdullahi bin Saba al-Yahudi tó ń gbìyànjú náà lè láì lásìkò Àlì rèé nǹkan yìí ṣẹlẹ̀ àwọn mùsùlùmí pín sí méjì lásìkò Àlì bàtà àwọn mùsùlùmí pín sí méjì rẹ̀ ogun ṣẹlẹ̀ wọ́n pè ogun kan ní ogun Siffin lásìkò Àlì wọ́n pè ní ghazwatul Siffin àsìkò Àlì ló ṣẹlẹ̀ bákan náà ghazwatul Jamal àsìkò Àlì náà ni ogun méjèèjì ṣẹlẹ̀ wọ́n pè ní ghazwatul Jamali wa Siffin ogun Jamal àti Siffin Ali ibn Abi Talib ó ń ṣẹ̀mí láàrin ogun méjèèjì láàrin wàhálà yìí títí fàátò fi kí wọ́n pa Aliyu bin Abi Talib náà ní ọdún ogójì gẹ́rẹ́gẹ́ ogójì ọdún lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wa sallam eh wọ́n pa Aliyu bin Abi Talib ní ogójì ọdún lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa sallam naam lẹ́yìn rẹ̀ ni bẹ́yà bẹ́yà tó tamma wọ́n wọ́n lẹ́yìn tí alhassan tó jẹ́ ọmọ aliyu bin abi talib tó tànà zala ni nítorí pé nígbà tí ali kú hassan alhassan ibn ali radiyallahu anhu olóògbàkù aláṣẹ musulmi ṣùgbọ́n alhassan kò lójú oṣù mẹ́fà lọ hassan yìí ló padà alhassan òun ló padà step down ló padà sọ̀kalẹ̀ fún wípé kí ẹnu àwa musulmi lè ṣọ̀kan kí ìṣọ̀kan kó lè dé bá musulmi lórí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí òun step down fún Muawiya kí Muawiya máa jẹ́ olórí mùsùlùmí òun eléyìí ṣe dédé hadithu tí Ànábì sallallahu alaihi wasallam ti sọ tẹ́lẹ̀ nígbàtí Ànábì sallallahu alaihi wasallam tún sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní inna inna ibn láti fi ṣe àtúnṣe láàrin àwọn fíà méjì ikọ̀ mùsùlùmí méjì tó ń jà anábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ fún aliyu uh, uh, ibn ali radiyallahu anhu látara tí anábì sallallahu alaihi wasallam ti sọ wípé ibn ali radiyallahu anhu òun nítara kí níyẹn òun náà nìkan tí alhassan tó ṣẹlẹ̀ sí nígbà tí uh, ó padà wá step down fún muawiya radiyallahu anhu ìgbà tó step down fún muawiya rí nítorí pé ìtàjẹ̀sílẹ̀ pọ̀ gan nígbà yẹn ogun lọ nítorí pé láti ìgbà tí Ali ibn Abi Talib tó ti gba agbára lẹ́yìn ikú Usman láti ìgbà tàbí pa Usman tán adìẹ bà lókun ara òrókun ara ọ̀rá jẹ́ ni tí pa ní wàhálà ṣẹlẹ̀ gidigan tó ní agbára láàrin àwa mùsùlùmí wàhálà ṣẹlẹ̀ gidigan ogun tí ò sí ogun kékeré láti ìgbà tí àwọn tó bá ogun yìí rìn àwọn tó bá ogun yìí wọ́n ju 120,000 lọ́nà mùsùlùmí ogun tí èso àwọn ẹ̀mí tó sùn lójú ogun yìí kìí sí ẹ̀mí kékeré láàrin Ali àti Muawiya ibn Abi Sufyan inshallah ma ra mẹ́nu bá kíní kan lórí ọ̀rọ̀ yìí nítorí pé bí tí mo dé yìí rèé àwọn Shia àtàwọn Ikhwanu Muslimun wọ́n a máa mú àwọn ìtànkan jáde láàrin yìí láti fi láti da orí àwọn mùsùlùmí rú láti jẹ́ kárí àwọn àtàwọn oníbídà àyókù náà wọ́n máa rí àwọn wọ́n máa mú àwọn ìtẹ̀yí láti bá àwọn sọ̀hábà ló kọjẹ́ láti jẹ́ kó yọ ẹgbẹ́ iṣẹ́ tí rí o àwọn sọ̀hábà yìí tó búrí àṣà ní bá wọn káàkiri ìnífẹ́ afẹ́jọ lórí ẹ̀rí bọ́n ti ń ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ bọ́n ti ń para wọn ẹ̀ àwọn sọ̀hábà tẹ̀ rò pẹ́ nire ni wọ́n ẹ̀wọ̀ àwọn náà ń ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ para wọn yìí naam inshallah ta'ala máa ṣe àlàyé kan máa ní wákfà máa rọra ṣe ìjú díẹ̀ láàyè yìí láti ṣe àwọn àlàyé kan tí yóò gbé àwọn ìrújú yìí tí ó gbé kó fún wa gbogbo ẹ̀fà yọ́ bẹ̀ ni pé bí wàhálà yìí ṣe ṣẹlẹ̀ láti wàhálà ti pa Usman ni títí fa tó fi di pé wọ́n pa Ali ibn Abi Talib náà títí ìgbà tó step fún Muawiya gbogbo wọn pátá wọn ṣe bílá fún Muawiya gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ pátápátá ọlọ́run bá nìkẹ́lá panẹ́ wọ́n máa ń pè àṣìyàn ní àmùl jama'a ọdún tó jẹ́ sí wípé jama'a tó kójọ papọ̀ padà musulmi tó ṣọ̀kan padà látara ìgbìyànjú ńláńlá eléyìí tí ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ alhassan ibn ali wípé ó step down fún ta ní o muawiya inshallah ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn àlàyé díẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin muawiya àti ali kí nígbà tí wọ́n pa Usman ibn Affan radiyallahu anhu síwájú kan tó pa Usman rí síwájú kan tó pa Usman lásìkò Umar ibn al-Khattab láti gbà yẹn òun ni Muawiya ti jẹ́ Amiru Sham Amiru Sham ni Muawiya ilé ìdá yìí ni òyí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n tó ẹ́ pé wọ́n àmọ́ tó ṣẹlẹ̀ níbi ìtàn wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà yìí ọ̀pọ̀lọpọ̀ kàn ń rí àbókàn gbọ́ ìtàn yẹn lérèfé ni wọ́n mọ̀ kí ló ṣẹlẹ̀ ṣe rí láti pìlẹ̀ láti àsìkò Umar ibn al-Khattab ó ní Muawiya tí ń jẹ́ àmírù ní Sham ọ̀nà wo lọ́gbà nígbàtí àsìkò khilafa Umar bí ọdún méjì nínú àsìkò khilafa Umar ẹ̀gbọ́n Muawiya ni olórí nílẹ̀ Sham nígbà yẹn now ìgbà tó yá ẹmọ́rù fẹ́ lọ ja àwọn kèfèrí kan lógun ẹmọ́rù wá rán àwọn yẹn wọn jìnà sílẹ̀ Sham rárá gẹ́gẹ́ bí amíru lábẹ́ ìjọba ẹmọ́rù ilé tí mo ní ẹ̀gbọ́n Muawiya jẹ́ ẹmọ́rù kọ lẹ́tà sí ẹmọ́rù ránṣẹ́ sí ẹ̀gbọ́n Muawiya pé lọ ja àwọn kèfèrí yẹn lógun òun àti Muawiya náà náà dìjọ lọ ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ń jà wọ́n lógo lọ ìgbà tó yá ẹ̀gbọ́n Muawiya padà fi Muawiya kalẹ̀ sí ààyè yìí òun lọ sí Sham àwọn lọ sí Damascus ìgbà tó dé Damascus ibẹ̀ lọ́nà ọba àríkẹ́lá ní kí títàn dé bá sí ibẹ̀ ló kú sí Muawiya ń bá ogun yìí lọ nígbà tó yá ọlọ́ọ̀bà àríkẹ́lá zafar Muawiya padà borí ogun yìí ọgbà ìlú yẹn now ìró wá sọ́dọ̀ Muawiya pé ẹ̀gbọ́n rẹ̀ ti kú ní Damascus sẹ́n pé ẹgbẹ́ Muawiya dẹ̀ ni amiru nílẹ̀ Sham lábẹ́ àṣẹ lábẹ́ ìjọba Umar ibn Khattab Muawiya wá ránṣẹ́ sí Umar wípé ẹgbẹ́ òun ó ti kú o báwo ni àwọn ó ṣe

lórí tàntíọ́já ní orí ilẹ̀ sáà ó máa ròyìn kò sí wàhálà àbúrò rẹ̀ náà ni òun fi jẹ àmìràn tó bàbá yìí yọnu sí gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá yẹn sí ìlú láti ìgbà yẹn ni Muawiya bun Abi Sufyan ló ti ń jẹ́ àmìr nílẹ̀ sáà now òun àti Umar ni wọ́n jọ lo ìjọba Umar parí wọ́n jọ lo ìjọba Umar parí lẹ́ni tó ń jẹ́ àmìr fún Umar lábẹ́ àjọba Umar nílẹ̀ Sham àbí now ìgbà tó di àsìkò Uthman ibn Affan Uthman tó rí tẹ́niẹ̀ gẹ́gẹ́ bí àmírù náà nílẹ̀ Sham ṣe ẹ̀sìrí Muawiya rí ẹ́ ṣe rí Uthman rí ọmọ ọǹkù Muawiya ni Uthman ọmọ ọǹkù Muawiya ni Uthman ibn Affan ó túnmọ̀ sí pé mọ̀lẹ́bí ni Uthman àti Muawiya àbí now gbogbo ọdún méjìlá tí Usmanu fi ṣèjọba Muawiya ń jẹ́ àmírù ní ilẹ̀ Sham tí a ma ń pé Usman ibn Affan àti khilafa ń bẹ ní Madina nígbà yẹn ẹ̀rí mi gbáyé khilafa ń bẹ ní Madina nígbà yẹn ẹ wo bí Madina àti Sham bó ṣe jìnà síra wọn tó ẹ wo Madina àti Sham bó ṣe jìnà síra wọn tó so naam ìgbà tí Uthman tán wá pa Uthman tí ó di pé àwọn èèyàn ṣe bẹ́yà fún Ali àwọn èèyàn wá pín àwọn sàhábà wá àwọn èèyàn lásìkò èèyàn mùsùlùmí pín sọ́nà mẹ́ta ọ̀nà mẹ́ta táwọn mùsùlùmí pín sí àwọn kan ṣe bẹ́yà fún Ali radiyallahu anhu Uthman Muawiya àti àwọn èèyàn rẹ̀ nílẹ̀ Sham torípa àwọn èèyàn mí mọ́ ń rò wípé àwọn èèyàn mí mọ́ ń rò bí ẹni wípé Muawiya náà wà ní Madina pẹ̀lú Ali ó wá yarí láti ṣe bí àfún Ali ni Muawiya tí ń jẹ́ àmírù tẹ́lẹ̀ tóun náà ní àwọn èèyàn tiẹ̀ tí ń darí ní ilẹ̀ Sham pùrùpẹ́ tí ń rí lọ́rọ̀ yẹ ṣe rí olórí ni ibùn síwájú kí Ali tó di khalifa ni Muawiya tí ń jẹ́ àmírù lábẹ́ ìjọba Umar lábẹ́ ìjọba Usman gbogbo táwọn wí rèé gbogbo táwọn wí papọ̀ máa àsìkò Ali gan papọ̀ máa àsìkò Ali lò láyé àti gbogbo tí Muawiya ti ń bábọ̀ ogún ọdún ni Muawiya fi ti àmìr ogún ọdún tàbá tí rẹ̀ papọ̀ mọ́ àsìkò Ali ní gbogbo àsìkò tí Ali náà lò ó jẹ́ ogún ọdún gẹ́rẹ́gẹ́ tí Muawiya fi jẹ́ àmìr burúkú ti ẹ̀rí Muawiya wà nílẹ̀ Sham Ali wà ní Madina ó yẹ kí àwọn ará ilẹ̀ Sham náà kan ṣe bẹ́yà Muawiya náà nílẹ̀ sáàmù lọ́wọ́ àbí ẹ̀kọ́ ni torí pé khilafa ni ti rí báyìí eléyìí kan jẹ́ gọ́ọ̀nà lábẹ́ khilafa gbogbo musulmi lápapọ̀ ni bẹ́tì Muawiya yarí ó lè ṣe bẹ́yà Ali àyàfìgbà tí Ali bá mú wá pa Usman ṣe rí Madina làwọn pa Usman wà èmi sì rèé ọmọ ọ́nkù ni Usman jẹ́ bí bàbá ni òsìmánu jẹ́ fún mi àbẹ́ni tó tó bàbá fún yàn àbẹ́ni tó jùyàn lọ gidi gan lọ́jọ́ orí òun ni òsìmánu jẹ́ fún Muawiya so èmi rẹ̀ ni mo lẹ́tọ̀ọ́ àti bèèrè ẹ̀jẹ́ mọ̀lẹ́bí mi tí wọ́n pa àbẹ́ẹ̀kọ́ ni lóòótọ́ àmírù ni ẹ lóòótọ́ khalifa ni ẹ ṣùgbọ́n ìwọ ló wà Madina báwa báwa fi àwọn tí wọ́n pa Usman báwa fi wọ́n ránṣẹ́ sí wa ká pa wọ́n náà kí ń gbẹ̀jẹ́ kí ń gba ẹ̀san ẹ̀jẹ́ mọ̀lẹ́bí mi tí wọ́n pa síwájú ká tó ṣe bẹ́yà fún eléyìí ló fa wàhálà láàrin Muawiya àti Ali kò sí nǹkankan pẹ̀lú gọ́lọ́ba máa sàlàyé eléyìí báyìí ní pọ̀síwẹ́wẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ ìdí àwọn kìíní ẹlòmí ò mọ ìtàn báwo ni tọ́bẹ̀ fi dẹ́dẹ́ àwọn èèyàn tán wà lójú ọ̀nà alùsùnà wal jama'a tán wà lórí ìsìláàmù tó mọ́kànjá ọ̀rọ̀ yíó fẹ́ fi dẹ́dẹ́ wọn ní àwọn yóò ma gbé ìtàn yẹn wá bá èèyàn lódì lódì naam a ṣẹ̀rí lásìkò Usman lẹ́yìn tán pa Usman tán lẹ́yìn tí wọ́n pa Usman bin Affan radiyallahu àwọn èèyàn pín àwọn àlùmọ̀ pín sọ́nà mẹ́ta firqatun bayat aliya radiyallahu anhu wa dakhalu fi ta'atihi àwọn àwọn kan wọ́n ṣe bẹ́yà fún ali ibn abi talib radiyallahu anhu wọ́n jẹ́ wọ inú tọ́à rẹ̀ pé àwọn máa tẹ̀lé gẹ́gẹ́ bí olórí àwọn àwọn kan àwọn wọ̀nyí ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hábà àwọn tó pọ̀ jù nínú àwọn sọ̀hábà ni wọ́n ṣe béyà fún Àlì àwọn tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí ni wọ́n ṣe béyà fún Àlì wà fírkọ̀tún imtana'at àwọn fírkọ̀ kan bẹ ẹlẹ́ẹ̀kejì àwọn rẹ̀ imtana'at àni dùkúlì àwọn ní máa tẹ̀lé àṣẹ rẹ̀ in táwọn ṣe ni pé azharu tọ́lábá bidami Osman. radiyallahu anhu àwọn ń bèèrè fún pé ẹ̀jẹ̀ usman àwọn tí wọ́n pa usman àwọn afẹ́ bèèrè fẹ́ jẹ rẹ̀ lọ́dọ̀ wọn afẹ́ gba àwọn wa ṣe bí màdínà lọ́dọ̀ rẹ̀ ni wọ́n wa in táwọn dúó lé wọ̀nyí ni Muawiya àtàwọn tó tẹ̀lé wọn tó tẹ̀lé Muawiya ṣẹ́rí muawiya ń gbà yìí káàna huwa al'amir alayhim o ni amiru lórí wọn o ni amiru lé wọn lórí fi khilafatu umar radiyallahu anhu wa khilafatu usman lásìkò ìjọba umar ni àti lásìkò ìjọba usman o ni amiru lé àwọn ará sham lórí àwọn yìí arsalu ila ali wọ́n ránṣẹ́ sí ali eh wọ́n ránṣẹ́ sí ali wípé in kunta turidu an nubayya'aka tó bá yẹ pé ìrẹ àìlì fẹ́ ká wá ṣe béyà fún ọ agbà pé a ṣe béyà fún adẹ̀gbà pé wọ́n náà èlò lóore jù wọ́n lọ́yẹ kọ́kàn ṣùgbọ́n in kunta turidu annubayi'aka tó bá jẹ́ pé ọba fẹ́ ká wá ṣe béyà fún májẹ̀mú ni pé fadfa ilayna qatlata Usman àwọn tán Ali yàrí pé wọ́n lè fi wọ́n ránṣẹ́ ẹ kọ́kọ́ ṣe béyà nẹni irú kọ̀ndíṣẹ̀ ẹ lè gbé mi ní condition ẹ kọ́kọ́ ṣe bí àná síwájú kẹtò ká tó máa sọ yí pé a fẹ́ pa àwọn tó pa àkùnmọ́ èmi náà gbà kí máa pa wọ́n ṣùgbọ́n àkọ́kọ́ ní kìláfà náà síwájú ká tó máa ṣe kíni ká tó máa lò dájọ́ àti ní kìláfà rèé àti ní kìláfà a fẹ́ máa ṣèdájọ́ a lè ní láíláyé síwájú ká tó lè ṣèdájọ́ a ní kìláfà ṣùgbọ́n kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ àkúnmi náà tí kìláfà tá mọ̀ náà tí kìláfà bá ti tá mọ̀ a ṣe kíni a ṣe ìdájọ́ eh, Muawiya ní kò sí kan tó jọ ó mú àwọn tí wọ́n pa Usman wá náà táwọn sórí pé èmi mọ̀lẹ́bí Usman ní mi so èmi jẹ ní mo lẹ́tọ́ àti gba ẹ̀san èmi mo lẹ́tọ́ àti béèrè fún ẹ̀jẹ̀ Usman pa Usman so fi wọ́n rẹ́ sí wa ní in tó mọ̀ fa àìgbọ́rẹ Ali náà mari lórí ọ̀rọ̀ ìtìhad ṣé bẹ́yà ni ọyẹ káàkọ́ ṣe náà ni ká tó máa gbẹ̀san pípa lára àwọn tọ́pàá ìsìláàmù ni àbí àkọ́kọ́ pa wọn ká tó ṣe bẹ́yà Muawiya rí pé òun kọ́kọ́ gba ẹ̀san àwọn tọ́pa ọ̀nkù òun náà tọrọ ọ̀nkù náà ni àwọn tọ́pa ọ̀nkù òun òun kọ́kọ́ gba ẹ̀san lára wọn náà síwájú bẹ́yà a lè rí pé àkọ́kọ́ ṣe bẹ́yà náà síwájú ká tó pa wọn ẹ̀tí ọ̀dá sáà bí tí problem tó ti ṣẹlẹ̀ rí ẹnìkan rí nkankan ẹnìkan rí kejì àwọn méjèèjì ọgbọ́ra wọn yé naam àtọ́ ifọ́tù sáàlìsà àwọn ìjọ ẹlẹ́ẹ̀kẹta tẹ̀gbẹ́mọ́ ní mẹ́ta ara mùsùlùmí pé tí ń bà yẹn àtọ́ ifọ́tù sáàlìsà rí lámù bá yẹ aliyan wà lámù àwíyà àwọn ò ṣe bẹ́yà fún alì wọn àdẹ̀ ṣe bẹ́yà fún mọ̀

lam yu'inu haula wala haula wọ́n ra wọn wọ̀nyí lọ́wọ́ wọ́n sì ra wọn ẹlẹ́ẹ̀kejì náà lọ́wọ́ walam yadkhulu fi tilka al-hurub wal fitan wọ́n dẹ̀ bá wọn kó sínú ogun tó ṣẹlẹ̀ láàrin wọn àti gbogbo fitna yẹn àwọn jádúó ni ó ní ẹ̀rí táwọn náà gbára lé o ẹ wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta o Muawiya lẹ́rí tó ń gbára lé àbẹ́ẹ̀kọ́ ni Ali ní ẹ̀rí tó ń náà gbára lé àwọn tí wọ́n láwọn náà ò ní dá sí àwọn náà lẹ́rí náà táwọn náà gbára lé ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àṣàrí musib àdẹ̀rí mufti abẹ́ẹ̀kọ́ ni àdẹ̀ ń tọ́ sàṣìṣe àdẹ̀rẹ̀ tí ó right nam àwọn wọ̀nyí rẹ̀ wọ́n ní àwọn onídásí walam yahduruha gbogbo ogun tó ṣẹlẹ̀ láàrin Muawiya àti Ali wallahi wọ́n bá wọn dásí nínú àwọn tó ṣe báyìí ni Sa'd ibn Abi Waqqas èyí ma Sa'd ibn Abi Waqqas abẹ́ẹ̀kọ́ ni ìjọba pé olórí kan nínú àwọn olórí àwọn sọ́ọ̀rù ni so uh, Sa'adu bin Abi Waqqas rẹ̀ ohun uh, ọ̀dá sí radiyallahu anhu ẹmọ̀ ní pé Sa'adu bin Abi Waqqas náà rẹ̀ ahadul asharati mubashirina bil janna ni ìkánà mẹ́wàá tí Ànábì sallallahu alaihi wasallam ti fún ní rò pé wọ́n wà janna látàyé pé kò sí ọgbọ́n àwọn eléyàn ma janna ni wọ́n Ànábì ti fún wọn ní ròdùn rẹ̀ látàyé ìkánà wọn ni dá sí bákẹ̀ náà rèé inú wọn ni Usama bin Zaid Usama bin Zaid sàmì pé ọmọ olólùfẹ́ ànábì nìyẹn olólùfẹ́ ànábì ọmọ olólùfẹ́ ànábì náà pè ní Usama bin Zaid àbí ànábì nífẹ̀ẹ́ rẹ̀ gidigan ànábì nífẹ̀ẹ́ Usama bin Zaid débi wípé táwọn yẹn bá fẹ́ bẹ ànábì òun náà máa rán sí ànábì pé bá wọn lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Usama bin Zaid bákan náà rẹ̀ Abdullahi Umar ibn khattab abdullahi ibn umar ibn al-khattab ẹ̀rí pàwọn sọ̀hábí ńlá ńlá rí abdullahi ibn umar ìkan láwọn fòkọ̀ àwọn sọ̀hábà yẹn òun náà bá wọn dá sí wa muhammadu maslama al-ansari muhammadu maslama al-ansari òun náà jíkí ni kò bá wọn dá sí abu musa al-ash'ari òun náà bá wọn dá sí imran bin husayn al-khuza'i òun náà dá wọn dá sí abubakar al-thaqafi òun náà bá wọn dá sí ahban bin sayfi òun náà bá wọn dá sí nínú àwọn tabi'un àwọn tí ó bá wọn dá sí ni Shuraih àti an-Nakhai Ibrahim an-Nakhai àti Shuraih àwọn méjèèjì ó bá wọn dá sí radiyallahu anhum ajma'in kọ́nà bá kọba wa kẹ́ gbogbo àwọn sàhábà yìí lápapọ̀ kí ni dẹ̀lílù àwọn tí wọ́n bá wọn dá sí yìí kí ni dẹ̀lílù wọn bẹ̀tẹ́jì kọ́kọ́ ka ti súnà àbí dáwùd náà kí wá fi ti musannaf àbí ṣeibà kí wá fi sàlàyé ẹ̀ torí pé ti ti musannaf àbí ṣeibà yẹn ó sàlàyé ilé tó nínú súnà àbí dáwùd ni ẹgbà wá méjì irú ẹ̀ ló wà nínú musannaf ibn ni alákọ̀ọ́kọ́ nù ẹgbà wá alákọ̀ọ́kọ́ tó wà nínú musannaf ibn àbí ṣeibà yìí ó ṣe dédé ẹgbà wá tó wà nínú súnà ibn majah yìí ẹgbà wá ẹlẹ́ẹ̀kejì wá wọ́n gba ìgbà wáyìí látọ̀dọ̀ hamadun salama an sabit ó ń bọ̀ látọ̀dọ̀ abubakar ibn abi shayba tẹ́lẹ̀ látọ̀dọ̀ yazid ibn harun an hamadun salama an sabit aw ali ibn zayd ibn judayan ẹni tó yẹ ṣàkó mẹ́yẹn orílẹ̀ ni abubakar ibn abi shayba an abi burda wọ́n gba látọ̀dọ̀ abu burda olóhun wọlé tọ Muhammad bin Maslama sọ̀hábí ta ní kò bá wọn dá síjà yìí lára wọn tí ò bá wọn dá síjà yìí afáwa Abu Burda olóhun wọlé tọ faqala inna Rasulullahi sallallahu alaihi wasallam qala ó lásìkò tí wàhálà yìí ṣẹlẹ̀ sọ fún pé inna Rasulullahi sallallahu alaihi wasallam qala dájúdájú òjí sí ọlọ́ọ̀bá kọlọ̀bá kọlọ̀bá kíkẹtọ̀ lọ́bá kọlọ̀bá ó sọ wípé ináhà sátakúnù fitnatún wà fírkọtún ináhà sátakúnù fitnatún wà fúrkọtún wà ṣìláfún ináhà sátakúnù fitnatún wà fúrkọtún wà ṣìláfún anábi ní fitna padà ṣẹlẹ̀ o ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Muawiya àti Ali nǹkan kan tí anábi sallallahu alaihi wasallam ti prophesy ṣẹlẹ̀ ni tánàbì ti sọ pé yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni tí ó dẹ̀ gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ nítorí wípé a nǹkan tọ́nà ọba ní kílásì kádà ara ni anábi ní innaha satakunu fitnatun wà furqatun wà ikhtilafun fitna padà ṣẹlẹ̀ tí àwọn mùsùlùmí méjì ó dájú kọra wọn tó mọ̀ para wọn fúrkọ̀ ìyapa ó ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí nígbàtà àtijọ́ kan tẹ́lẹ̀ fúrkọ̀ ó ṣẹlẹ̀ wà ikhtilafun ìyapa ó ṣẹlẹ̀ láàrin wa anábi nìkan yóò ṣẹlẹ̀ fa idha kana kadhalika anábi wá ń sọ fún ó ń sọ fún ta ni Muhammad bin Maslama wípé tí nǹkan yí bá ti ṣẹlẹ̀ tó sì wà láyé fàtí ibi sayfika ahadan sórí ìdá rẹ lọ fún ẹnìkan fadribuhu hatta yanqati'a tó bá ti lè fún ẹni yìí nídà yìí mú ìdà yìí fi nà kankan bọ́ pátá ló fi nà ní o díẹ̀rí ló fi nà ní tídà yóò fi kán tídà yóò fi ní wúlò fún àti jàmá kọ wá lọ handover rẹ̀ kọ́kọ́ kẹ́ ìdà ó ná kọ wá lọ rẹ̀ fẹ́nìkan mẹ́jì sídà lọ́wọ́ rẹ̀ nítorí pé má jà rárá má bá wọn já jíjà ó ní sọ fún bẹ́ẹ̀ sún majlis fi bẹ́ ìtìkà lẹ́yìn tó bá ti kán ìdà rẹ tán tó dẹ̀ fi lé ẹnìkan lọ́wọ́ tán lẹ́yìn náà kó jòkó sílé rẹ má jáde nígbàtí fitna ìbá ṣẹlẹ̀ hatta tí yaka yadun khati'a wọ́n wà nulé bẹ́ẹ̀ tí tálásì pakà ó fi dé wá bọ́ nulé tó ẹni tí ó ṣe ẹni ọwọ́ aláti ṣe tí ó wá sí ọpa tí ó fi pa ó sínú ilé sáàbì ó síbẹ̀ jẹ́ wọ́n pa ó mọ́lé lọ́láti ṣe èèyàn jíká láti jẹ́ wọ́n pa ó mọ́lé aó hátà tí yẹka yadùn kọ́tíá aó maniyatun kọ̀díhà àbí tí aó maniyatun kọ̀díhà aó maniyatun kọ̀díyàtun àbí tí ikú àtọ̀lọ́lọ́wọ̀n bá tí ó fi wá tí kó fi wá pa ó jẹ́jẹ́ ni àbí tẹ́nìkan aláṣẹ́pàkọ́ fi wá pa ó ó ní faqad waqa'at fitna tánàbí ń sọ́njọ́ yẹn fúrkọ̀ tánàbí ń sọ́njọ́ yẹn ikhtilaf tánàbí ń sọ́njọ́ yẹn qad waqa'at ó ti ṣẹlẹ̀ báyìí wa fa'altu ma qala rasulullahi sallallahu alaihi ojú ogun yìí tí mo ti ka orúkọ ṣáájú yẹn ẹ̀rí yẹn lé ẹ jẹ́ ká lọ wo tinú musannaf ibn abi shayba tí mo ló sàlàyé lè báyìí naam hadithu yìí látọ̀dọ̀ yazid bin harun na sì gbáwá òun náà gbáwá látọ̀dọ̀ hamad bin salama atharu yìí an ali bin ah, zaid látọ̀dọ̀ ali bin zaid anna aliyan arsala ila muhammadi ibn maslamata an ya'tiya ali bin abi talib ó ni sí muhammad maslama pé kó wá òun gbọ́ pé kò jáde kí ló ṣe tó dúró sílé ẹbá aránṣẹ́ wá bá ẹbẹ́ mi láláṣẹ mùsùlùmí a lè lo agbára gẹ́gẹ́ bí aláṣẹ pé kán bá wọn ránṣẹ́ sí kọ́ wá bá wọn fa arsala ilayhi a lè rán ní sí waqal ọwá sọ wípé in huwa fahmiluhu kódà bẹ bá dọ́dọ̀ rẹ̀ tó bá lóhun ní wá ẹgbẹ́ ọba e. jẹ́ pé gbé lọ́gbà ẹgbẹ́ e dọ́dọ̀ mi sẹ́pá láṣẹ nípasẹ̀ fa'atáwùhù fa'ába àyàtíyà wọ́n bá lọ bá Ali wọ́n bá lọ bá Muhammad Maslama ẹgẹ́ bí Ali ṣe ránṣẹ́ sí ọyàrí olóhun ní tẹ̀lé wọn olóhun ní tẹ̀lé wọn lọ bá Ali faqalu wọ́n sọ wípé innahu qad amarna in lam ta'tihi an nahmilaka hatta na'tiyahu bika Ali ti pawá láti pé tọba ti lóò níwá o ká gbé ọ wá ni o ọba ti gbígbé lọ bá gbà á gbé ọ o tọba ti lóò ní lọ ní jẹ́jẹ́ o qala irji'u ilayhi muhammad bin maslam wá sọ fún yí pé ẹ padà lọ sọ́dọ̀ ali faqulu lahu ẹ wá sọ fún pé inna ibn ammika wa khalili a'ida ilayya annahu satakunu fitnatun wa furqatun wa ikhtilafun dájúdájú ọmọ ọ́nkù rẹ̀ sẹ́n pé ọmọ ọ́nkù alì ni ànẹ́bì ọmọ ọ́nkù rẹ̀ torí ọ́nkù ni ànẹ́bì jẹ́ fún alì ọmọ ọ́nkù rẹ̀ tó sì jẹ́ kọ̀lí mi tó jẹ́ ọ̀rẹ́ ayò mi tí sí ànábì sallallahu alaihi wasallam áyídá iléyà ó ti gba àdéhùn tó kápá lọ́wọ́ mi annahu satakunu fitnatun wípé tó bá dásìkò kan fitna ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí ìpààyàn ìpara ẹni ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí wà furqatun ìyapa ó dẹ̀ ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ó pín àníjọ kama waqtilafun ìyapa ó ṣẹlẹ̀ fa idha kana dhalik anábi wọ́n nǹkan ibá ti ṣẹlẹ̀ fajlis fi baytika anábi pamela zẹ̀kẹ́ ìjòkó sílẹ̀ mẹ́ni wakfir sayfaka Ànábì sì ní kí n kẹ́ ìdámi ìdájami hatta tàtíyà ni maniyatun qadiyatun aw yadun khati'a tí sí kó fi wá pa mímọ́lé jẹ́jẹ́ àbí tálásì pa yóò fi wá pa mímọ́lé kí n sáwà nulé kí má jáde ìdánàbí sọ nìyẹn fattaqillaha ya Ali ìrẹ́ Ali páyọ̀ ọlọ́ọba ẹlọ́bá ń sọ pé páyọ̀ ọlọ́ọba wala takun tilkal yadu wala takun tilkal yada al khati'a má jẹ ọwọ́ aláṣìṣẹ́ tánẹ́bì ní òun ní ọpa mí ẹ o torí pé eléyìí tó fẹ́ ṣe yìí kọ́ wọ́n yẹ pé ìwọ ni ọwọ́ aláṣìṣẹ́ tánẹ́bì ní ọpa mí ẹ má jẹ o páyọ ọlọ́run bá o fa àtàwùkù fa àkùbárùkù wọ́n bá lọ bá alì ọ̀rọ̀ jọ ẹ̀hù wọ́n fún ní ìrùn kan tí muhammad bin maslama sọ yìí fàkọ́ọ̀lẹ̀ dàíhù hadith yìí wá kó mọ́ wà jẹ́ ọwọ́ aláṣìṣẹ́ tí ànábì ní ọpa yẹn tó tọ́ kò rí báyìí sí so eléyìí báyìí òun ni nǹkan táwọn ẹlẹ́ẹ̀kẹta gbára lé táwọn òfin jáde mo pé ó yé báyìí àbí now musa ti kọ àsìkò fún mi ó lásìkò ti tó inshallah ta'ala ẹ ti rí bí tí a bá ọ̀rọ̀ yìí dé báyìí a máa tẹ̀síwájú lọ́la ṣe rí wallahi ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí wípé ìpìlẹ̀ rẹ̀ nínú Islam aburú ni ọ̀rọ̀ iftiraq ẹ̀ẹ́dẹ̀ rí pé látijọ́ tí kí níyẹ ti ṣẹlẹ̀ rẹ̀ látijọ́ tí wàhálà ti ń ṣẹlẹ̀ tó ti rí pé mùsùlùmí kan ń dìde sí mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì tó ti rí pé a pín yẹlẹyẹlẹ ẹ̀rí wípé <laughs> nǹkan ọ̀rọ̀gbọ́ fáwà mùsùlùmí láti gbà yẹn dòní ìlàwọn kan tó wá ń pèpè sí làwọn kan tó wá ní kò sí tó burú mbẹ̀ tàwọn kan tó ní kò sá burú bí ká máa bá wọn ṣe kò sáburú bí ká máa ṣe dáwà káwọn pẹ̀lú wọn ní nǹkan tó jẹ́ sí wípé aburú lọ́jẹ́ láti pẹ̀lẹ̀ Islam ẹwò lónìí báyìí sí àwọn mùsùlùmí àjọ kan wò súfì lọ́lọ́tọ̀ nínú súfì tẹ́wò yẹn náà oríṣiríṣi ni wọ́n wọ́n gbá tẹ́ra wọn o àbí tí kọ̀dìríyà bá he tìjàníyà báyìí àbí tìjàníyà bá he kọ̀dìríyà wọ́n kàfàrò ara wọn ni eré ìtumọ̀ bá kọ̀dìdí ọmọ kílèmù pé ìlànà tàwọn lọ́dá ṣàbìlíyà àti jàfàrí ọ̀sọ̀ wípé mòròpé yìí burú mòròpé nǹkan ṣubú tẹ̀yìn lọ́pọlọ ẹ̀mọ̀ páwà lẹ́gbẹ̀ẹ́ yà rí so o ń kálukú wọ́n ma dúró bẹ́ẹ̀ wọ́n ma dúró bẹ́ẹ̀ àwọn kọ̀wárí jí ó ní kí ní ṣe ní gbogbo yín kèfèrí ní àbórí ìfẹ́ àwọn kọ̀wàrí yóò wí bẹ́ẹ̀ àwọn síyà ó ní ẹ̀yìn yìí ọmọ wa lẹ́jẹ́ àti zufi àti gbogbo kìíní ta lọ́dá ayélẹ̀ mọ́rùn pé nǹkan ṣe yí síyà ó ní kò sí tọ́jọ́ láyé àwa gangan àwa ní mùsùlùmí gidi bẹ́ẹ̀ ẹ̀mọ̀wara rárá èyí tẹ́ gbáwọn sábà níbi ẹ̀yin tẹ́ ìgbákidà yìí kí ní dàmú yí àwa gẹ́gẹ́ lálùsúnà àwa àti mọ̀sùlùdíyà <laughs> ẹ́n àwọn jàmíyàn ni ẹ̀yin yìí ẹ̀yin tẹ́ gẹ́gẹ́ ìròyìn méje lẹ́gbà wọlé àwọn ọgbàròyìn kankan wọlé àti gbọ́kọ̀ kankan wọlé àwa gẹ́gẹ́ ládú dédé kí ní dàmú yí ó ṣe di pé wàhálà dé nìyẹn bàbá ní claim of supremacy ni ó kálukú ọmọ sọpá wà láwọn wà supreme àwa la dáa jù àwa la ga jù ẹ́n lọ́nà ọba àdìjẹ́ sọ pé wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu shi'an kullu hizbin bima ladayhim farihun ọlọ́run bá tààrà ibẹ̀ ọlọ́run ni ẹ má dà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ kí ló tẹ́fẹ́ máa jọ àwọn ẹlẹ́bọ àwọn tó yẹ pé farraqu dinahum wa kanu shi'a wọ́n fún ẹ̀sìn wọn káyẹlẹyẹ ni wọ́n wà níjọ níjọ kullu hizbin bima ladayhim farihun ẹgbẹ́ kọ̀ọ̀kan ni ó máa dunnú páwọn làwọn wà lórí dúdú àwọn làwọn wà lórí ìlànà àwọn làwọn ṣe dáadáa jùlọ naam so eléyìí báyìí oúnjẹ kó yé wa báwo ni ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ nínú tan Islam eléyìí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn yẹn kò yé báyìí fi eléyìí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn yẹn ẹ̀jẹ̀ rí pé láti gbà yẹn títí dòní ló di pé mùsùlùmí kan dájú kọ mùsùlùmí kejì kódà débi pé ẹ̀mí ń lọ sí àbí ìparẹ́ ní ń ṣẹlẹ̀ gidigidi gan ilé kéwú kan dájú kọ ilé kéwú kejì pé àwọn ọmọ bàbá kìíní kan gbogbo ẹnikẹ́ni tí ò bá ti lè rí ìlànà tiwa àbí tí ò bá ti kí lọ́dọ̀ tiwa àdébárù wọn ṣe ìṣubú wọn láti máa wá àwọn ọmọlékéwu kìíní àwọn ọmọlékéwu kìíní àwọn ọmọlékéwu kìíní yóò di pé kíni à ń gbé rẹ ní sí pé ẹ́ kíní kan alálẹ́bá ní ọdá fún ọ aláàárọ̀ ò ní jọ dá fún ọ àfáàyí ò lárọ́kà àfáàyí tí máa ń sùn ṣàbàtà ló jẹ́ ká mọ̀ pá àfáàyí máa ń mùdírù orí orí orí orí mùdírù yóò pé orí kọlífà yóò gbádùn fáyé ń kírun maka kìníkà ń kírun madina orí yìí ti burú gbogbooru orí ti mẹ́yẹ àwọn tọ̀hún ní kíló ọ ẹlọrun mọ́lé àwọn bá yàgbẹ́ lẹ́wọ̀n yàgbẹ́ láti ìgbà yẹn ló ti pé mùsùlùmí kan dojúkọ mùsùlùmí kejì wàhálà ń ṣẹlẹ̀ lórí àṣọ̀kan mọ́ báwọn sọ̀hábà ti sọ̀kan tán rí ìlànà ẹyọ kan ìlànà alkitabu àti súnnà tó dẹ̀ mọ́ sí wà lọ́wà ti bàrọ̀ lórí ẹ̀ ẹ́n nígbàtí wàhálà ti dé ní wàhálà nìkan ìfi ń ṣẹlẹ̀ kò inshallah tó abẹ́lọ́wà ní kíra kọ́dá fún kí ó bá wà pàánà gbogbo ọ̀rọ̀ hizbiya èyí tó ń fún àwọn èèyàn káyẹ̀lẹ̀ yẹ̀rẹ̀ yìí ṣe rí ọ̀rọ̀ hizbiya rí kò sí ibi tó wọlé tọ̀ kódà tó bá wọlé sínú mọ̀lẹ́bí tó bá wọlé sínú mọ̀lẹ́bí yóò tú mọ̀lẹ́bí yẹn kalẹ̀ tó bá ti di pé àwa ni ọmọ ìyálé àwa lọmọ ìyàwó àwa lọmọ lórí bàbá àbí lórí ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ àbí lórí pé àbúrò bàbá àbúrò kìíní kan ẹ rí pé ilé wọn padà túgbẹ̀yìn ni àbí wàláhì wọn padà túgbẹ̀yìn àìmọye family house lẹ́ti padà gbígbàǹjẹ́ olóòní ìgbà tẹnu oko àbí ọ̀pọ̀lọpọ̀ tí ń ta family house wọn òun kálukú wa ń pọ́nká ẹwù àwọn ará jọun kò sí bó ṣe lè lówó tó láyé ọmọ ẹgbẹ́ family house ni ọyà dátí ẹyọ nínú family house ń táàmà sọ ẹbí pọ̀ wà lọ́yìn wọ́n gbìyànjú ní sẹ́dúpọ̀ ṣùgbọ́n nìtẹ̀ kí làwọn ṣe ṣàǹgbé àwọn túká ni àbí òǹkàlùkọ́ wà lọ́wọ́ yọ lẹ́kọ́ sí kíní gbogbo apátápátá labá tákò family house yẹnyẹn ni family house bá ń wó ẹ́ nígbà tó ti di ẹlẹ́yàmẹ́yà oníyàmẹ́yà wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn ẹlẹ́yàmẹ́yà yìí níjà àwọn fíìmù ilé olórogún kíní kan bàtà wàhálà kíní kan kíní kan wàláì gbogbo bí tẹ́ ti bẹ̀rẹ̀ tí gbìn ìgbèkúgbè sí wa lórí nìyẹn ilé kìníkan ilé ìyọnu ní wọ́n ṣe fídíò rẹ̀ wọ́n ṣe kéṣẹ́sì ẹ̀ àwọn dèdèrè olórin olórin olórin islamu làwọn náà tún ṣe wàláì àwọn inú orí àwọn ọmọ tọ́tẹ̀ láwọn kọrin islamu islamu náà orí àwọn ọmọ wọn tó wá pé yàtọ̀ tánpẹ̀rẹ̀ olórin ẹ̀sìn àbí àbá láwọn olórin ẹ̀sìn wàláì ẹ má gbọ́ àwọn orin tiwọn náà ẹ gbọ́ ẹni mọ̀ sọ ní pé tẹba àwọn orin tí wọ́n náà rí tẹba rí àwọn pósítà wọn ìtàwọn náà ma discuss nìyẹn bó ṣe mọ́ sọ pé kìní kan ilé wọ́n wá ba gbogbo ayé jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìzíyà kọ̀ẹ́bà ní so kọ́lọ̀bà kọ́dá wọn wa kọ́lọ̀bà kọ́ bá wa paná gbogbo àwọn wàhálà yìí ilé fi kan àwọn ni wọ́n wà lábẹ́ rẹ̀ tí wọ́n ń kú ẹ̀lú Islam ṣe rí ọ̀rọ̀ bá ṣe pé àwọn òṣèlú ṣe pín yẹlẹyẹlẹ wàláì àwọn ọ̀tá ìsìláàmù náwó lórí ẹ̀bàjẹ́ nítorí wípé àìmọ́ gbọ́ra wa yíyẹn ohun gẹ́gẹ́ ni àwọn fi ń lágbára láti fìyà jẹ mùsùlùmí ó ti mọ̀ pé níjọ́ tá a bá ti lè ṣọ̀kan tá gbọ́ra wa yé báyìí bàbá ńlá wàhálà ni Cameroon rí nàìjíríà rí kìníkẹ̀ rí ṣẹ́rí tó bá ń jíìm pẹ̀lú mùsùlùmí nàìjíríà àwọn mùsùlùmí Cameroon sọ pé àà nígbà ni wọ́n àwọn mùsùlùmí Nàìjíríà ni mùsùlùmí Cameroon ní wà concern mùsùlùmí Cameroon ní rí ní pé bàdìjáàmù lọ́wọ́ padà tán bá finish pẹ̀lú mùsùlùmí Nàìjíríà tẹ́kọ́ lọ sí mùsùlùmí Cameroon náà wọ́n tó máa wọn náà lẹ́yọ kan só wọ́n ni ẹ̀yin mùsùlùmí ní jẹ́ sẹ̀ǹpá àdọ́dọ̀ o sẹ̀ǹpá wọn aláṣẹ́jú ní mùsùlùmí ti ti Cameroon yìí láàfin bá wọn jà wọn tó ṣe a lè wá lo ọ̀dọ̀ yín fún military base káfí máa launch attack ó yẹn máa bọ̀ bá parí pẹ̀lú àwọn ọ̀pàdà sọ́dọ̀ mùsùlùmí Niger tí ó yí tí ò pé yẹn wọ́n bá ń jí pẹ̀lú wọn sọ fún mùsùlùmí mali ẹ̀yin mùsùlùmí mali ẹmọ́ dátí o ẹmọ́ dátí ẹgbẹ́ kò sí sọ́kẹ̀ yí o àdọ́dọ̀ yí o sẹ ń gbé jẹ́jẹ́ ilá àárí atókàtófò yí ru o wọ́n parí pẹ̀lú wọn náà wọ́n lọ sọ́dọ̀ tí wọn náà tó bá dọ́dọ̀ tí wọ́n sọ fáwọn mùsùlùmí Libya ẹ máa wòrán o ẹ tí ò nàṣán so ìpínyẹlẹyẹlẹyẹ rí ìmọ̀ fi àjẹyàn ni إنما إنما يأكل الذئب من الغنم القاسية ها ìkòkò rẹ̀ eléyìí tí máa ń jẹ nínú àgùntàn eléyìí tí ó bá bá wọn lókù rẹ̀ ní o àgùntàn tí bá ń dárìn tí ó bá rìn pẹ̀lú àwọn jàmá àgùntàn tó kù ní kòkò máa ń jẹ o àbí kódà bí kìnnìún ṣe lágbára tó yẹn tí àwọn ẹranko tí kìnnìún bá ti against kìnìún láíláí ṣùgbọ́n gbà tí wọ́n bá ti ń dáṣe lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ tí ẹlẹ́yọ kọ̀ọ̀kan náà ni kìnìún ọmọ mú wọn ẹyọ kọ̀ọ̀kan náà ni kìnìún ọmọ mú wọn títí tí ó fi pa ogun ọ̀tán yẹnyẹn wa wàhálà wa mùsùlùmí ibi ọ̀rọ̀ ìbíyà yìí kọ́nà ọba àdéjọ́lá kó dáwọn kọba àpá náà àwọn tí wọ́n fẹ́ máa kú ẹ̀lì wàhálà yìí náà àwọn tí wọ́n fẹ́ máa ṣe náà ni àfikásá máa ọlọ́run àdíká kọ́dá ń kó bá wa tan ìmọ́lẹ̀ sínú ọkàn tí wọ́n náà ọlọ́run bá gbogbo tó bá wù kí wọ́n máa rí ń bẹ̀ bóyá yìí ni wọ́n rí ń bẹ̀ ni bóyá owó ni wọ́n rí ń bẹ̀ ni bóyá ipò ni wọ́n wá ń bẹ̀ tàbí ti gbókè ni wa sí ojú wọn níbi ìlànà tí ṣetán tó fi dè wọ́n mọ́lẹ̀ yìí gbogbo àwọn nǹkan tó kún wọn lójú yìí tó bóyá tẹnu náà dẹ̀ ni gbogbo èdè tó bá wù kó ṣẹlẹ̀ síyàn tó fi jẹ́ pé kò ní máa rìnrìn òdodo tí bá ń ṣẹlẹ̀ sí wọn abẹ́lẹ́ kó bá wa kó wa fún wọn ní hidaya ilé tí ó dúró dédé kó dẹ̀ fún wọn ní agbára lórí ṣètọ́rọ̀ ilé tí ó ń dààmú wọn tó ń dààmú wọn ọlá di lọ́la a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí ẹ̀rìkímọ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí báwo ni ọ̀rọ̀ yìí ṣe rí àti pé kí ni ó ń ṣẹlẹ̀ lórí àlámọ̀rí náà tí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí gidi tí wọ́n rìn lànà mùsùlùmí dáadáa táfẹ́ ba ìsìláàmù jẹ́ tí wọ́n fi ní fi kílé yìí tàn ní fi ìtàn yìí tàn ní fi gbá ẹnì kọ̀ọ̀kan wádà sí inú kòtò ṣòkọ́lọ̀ lọ́kọ́ sànúwà títí di ọlá tí yàtọ̀ máa pàdé ni ẹ̀rí wípé àtìgbà tí a ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀mọ̀gbọ́n náà láti ń pariwo kílé ìfọ̀yọ́ kí owó ìmọ̀ pé ẹjọ́ pé ọlọ́run àìdàkùn ẹgbẹ́ra nù tààrà ẹ̀bùn owó tọ́pọ̀ ẹ̀bùn jáde àwọn owó ẹ̀rọ wọn sí àwọn rígbà àwọn elétò gbogbo tó fi ń ṣe ọ̀kọjá àárẹ̀kọ́ ni ó ń ká ara bátìrì ara oríṣi àwọn kan tó ní ṣe pẹ̀lú àwọn ìtànlò náà fi ìkan náà ọmọ ìyá dáadáa láyá jẹnẹrétọ̀ rẹ̀ lálẹ́ ìlà ti ṣe program jẹnẹrétọ̀ ti wà gangan tí ó jẹ́ ti program ó sì wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀rọ tí wọ́n máa ń tún ṣe ọ̀rẹ́ ló sì wà àti ìrìgbà so kí ó pọ̀ dáadáa ẹni wá rẹ̀ fífí náà rẹ̀ tẹ́lẹ̀ fóronúkúwàdà kò fi sáfọ́lẹ́ náà kalẹ̀ ìwárí sáfọ́lẹ́ náà kalẹ̀ tẹ́lẹ̀ fóronúkúwàdà kò fi ẹgbẹ̀rún kan kalẹ̀ ẹgbẹ̀rún kan náà kan 1000 naira hmm? ọlọ́run bá kú kápọ̀ ẹ̀kọ́ kan wa subhanaka alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Eh, guardan. <laughs> Bẹ́ẹ̀ni.